ولي الصالحين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run fún òṣìṣẹ́lá muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí ọlọ́run ọba kópa ìjókòó yìí sí ọ̀kan nínú àwọn iṣẹ́ olóore wa kí ó sì gbà á níjọsìn lọ́wọ́ wa kí ó sì má dàá lù wá láyà rahmatika ya rahman rahimin àwọn àlàyé tí wọ́n ṣe fún wa ẹ kí a gbìyànjú kí a dì mọ́wọ́ síwájú kí a tó máa tẹ̀síwájú nínú tafsir lẹ́ni a gbólóǹkan àbí méjì. alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni wípé àmánà tó tóbi òun ni èèyàn gbà tí èèyàn bá ẹni tó ń Islam kí túmọ̀ àmánà náà òun ni téèyàn ń kọ́ ó gbúdọ̀ máa ní làpálá rẹ̀ yẹn ó gbúdọ̀ lápa nínú ọ̀rọ̀ ẹnu èèyàn ó gbúdọ̀ lápa nínú ìṣe. ó sì gbúdọ̀ lápa nínú ìhùwàsí yẹn nítorí pé bí èèyàn bá kẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sìn tọ́lọ́ sì fi mọ̀ àyàn tí èèyàn ò bá lo ohun tó ké kó má kẹ́kọ̀ọ́ yẹn ó lóore fún nítàn torí pé ìmọ̀ tó mọ̀ ọ́n náà ni ó jẹ́ àwùjáre lé lórí ìbádọ́jọ́ wíjà kẹ́yàmù kọ́lọ́n kó sọ wà ń ẹlẹ́ẹ̀kejì kọ̀dé fasadàlì mùsùtàmàcú wà fasadàt alimuasasatu tẹ̀lifàwìyà àwùjọ ó ti bàjẹ́ gbogbo àwọn nǹkan tí ó jẹ́ irinṣẹ́ ìkúnlọ́wọ́ tó máa ń tún àwùjọ ṣe gbogbo ẹ̀ náà ló ti bàjẹ́ kí ni tá ń pè ní irinṣẹ́ ìkúnlọ́wọ́ òun náà ń pè ní al-mu'assasatu tarbawiyya àwọn iléèbó ń pè ní agents of socialization agents of socialization al-mu'assasatu tarbawiyya min usra ìdílé ọ̀kan ni nínú kata fi ń re èèyàn láwùjọ family bákan náà alimusitama àwùjọ gangan fúnra ẹ̀ bákan náà alimadrasa ilé ẹ̀kọ́ bákan náà alẹ́ẹ̀lám rédíò ni tẹlifíṣàn ni gbogbo àwọn kan wọ̀nyí nínú àwọn kan tí ó máa ń jẹ́ kí ẹ̀kọ́ tá a fẹ́ kó wà lára ẹni tó bá wà láwùjọ ó lára ẹni sùnmọ́ ogun tá a kà kalẹ̀ yìí ìyàtọ̀ òun ni nǹkan tí wọ́n ń gbé jáde débi pé láwùjọ tá a wá wà pé èèyàn dànù gbọ̀n ó ṣe súnà ìyẹn ò ní ká fọkàn balẹ̀ lórí ìwà aburú tó ń bẹ lọ́wọ́ ẹ̀ wípé èèyàn ó ní mímọ̀ ó mọ halal ó mọ haram kò tí ì tó fún wa láti fọkàn balẹ̀ lórí jàǹbá ètò ń bẹ lọ́wọ́ ẹ̀. pé ìyànjú obìnrin ó múra ó borí ó bojú ó bo gbogbo ẹ̀ àárín nǹkan kan lára ẹ̀. eléyìí padà ń di tí ò tí ì tó fún wa láwùjọ wa lẹ́nu láti fọwọ́sọ̀yà pẹ̀lú dáadáa ni. ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kan wọ̀nyí tí a bá ti fi júwe ẹnìkan gbogbo wa náà là gbà pé èèyàn dáadáa ni má bàa fi àáfà júwe èèyàn tẹ́lẹ̀ èèyàn gbà pé ẹni dáadáa lẹni yóò jẹ tí wọ́n bá ní ẹlẹ́hà lóbìnrin kan tẹ́lẹ̀ gbogbo wa náà là nígbàgbọ́ wípé ẹni dáadáa ṣùgbọ́n lásìkò tá a wà yìí kò rí bẹ́ẹ̀ mọ́ ní sọlọ́lá sàlámù abẹ́lẹ́ wọn bá ń tóbi rẹ̀ kó ṣàánú tí àwùjọ bá wá rí báyìí òkùnkùn èékùn kó ní ó mọ̀ mọ́nú ẹ̀ bó o bá jẹ́ ní ibi táwọn àrò pé èèyàn dáadáa ni ọ́ ṣùgbọ́lọ́ mọ̀ yálà lọ́kùnrin àbí lóbìnrin pàápàá jùlọ fitna tó ń ṣẹlẹ̀ nípa àwọn ọ̀dọ́ ọmọ mùsùlùmí lóbìnrin àti lọ́kùnrin láwùjọ tàwa yìí nínú ẹ̀ṣẹ̀ tọ́lọ́run bínú sí púpọ̀ ọ̀kan ní zina jẹ́ ọ̀kan ní zina jẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá di zina mẹ́rù kò lọ jáwọ́ mẹ́rù kó lọ tọrọ àforíjì kọlọ́wọ́n bá kó mọ́ bínú sí i torí kọlọ́wọ́n bá ní innahu kana fahishatan wa sa'a sabila ó burú fahisha ní àìdáa ni wa sa'a sabila ó sì ó burú jáì lójú ọ̀nà téèyàn máa tọ̀ ní téèyàn máa ń sọ dàda mẹ́ẹ̀ ṣetán kò sọ́nà tí kì í gbà láti bàṣọ ọmọnìyàn jẹ́ ẹni tó bá ti jẹ́ ní ibú tẹ́lẹ̀ tó jẹ́ ní tí tó jẹ́ ní èṣù tí èṣẹ̀ ní ọlọ́run ẹ rí i pé òun lè yàn máa sọ lọ́wọ́ lẹ́sẹ̀ tó bá débi kan ẹ mẹ́jọ ìjókòó tó bẹ̀rẹ̀ bẹ́yàn lórí pé ẹni búlẹ̀ ni ṣùgbọ́n ẹni tí mo wá òkú ẹni ọlọ́run èèyàn ní fura burú sí bó ti wù lọ́mọ kódà kó mọ rìn lé bèbè aburú ọkàn yóò balẹ̀ pé kò lè ṣàbúrú bẹ́ẹ̀ sì ni ẹ̀mí rẹ̀ burú ju ṣètọ́nù aburú pamọ́ sára ẹni tó bá ń ṣàfihàn ẹ̀sìn àwọn èèyàn lè fura yálà ọjọ́ ọkùnrin ni àjọ bíbẹ̀ àjọ jẹ́ obìnrin ṣùgbọ́n ẹni tí àbára mi ẹ̀sìn lára ẹ̀ á máa fura aburú sí ó sì lè má jà lábọ̀ ṣùgbọ́n mélòó mélòó lẹ́nu ká fọkàn wípé akọ́dà kó máa kọjá ń bí aburú ọkàn wa balẹ̀ kò lè ṣàbù ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn báyìí náà ni ṣètọ́ọ̀nù olúgbọ̀dì láti fi wọn lọ́kàn balẹ̀ pé máa ṣàbùrú àwọn èèyàn kúkú lè mọ̀ pálábùrú ni ọ́ torí pé ojú ẹni ọlọ́run ó fi máa wọ̀ yàtúnnù náà sòbì khayran fa inni la sharrul khalqi in lam ta'fu anni. bí èèyàn bá sọ pé ẹni dáadáa ni ọ́ ẹni rè ni ọ ẹni ni ọ ṣebí wọn náà máa gbáyà rẹ òkun eégún ó nu ọmọ manuel bàbá ń pè ọ rè wọn náà máa ní ìbú ni ọ bàbá ń pè ní olùbẹ̀rù ọlọ́run wọn náà máa tọkùlọ ká ká pààyà ní àti ní gbangba ká sì gbogbo ohun tó ní bá ṣe pátápátá. ọlọ́run bá yóò béèrè lọ́wọ́ rẹ̀ tó bá rí tó gbéjà kéèyàn nasalu allah subhanahu wa ta'ala an yaqiyana shurura anfusina wa min sayyi'ati wa sayyi'ati a'malina. insha allah ta'ala níwọ̀n bá àsìkò díẹ̀ tí a ní àtúkò wáyà kàkàbí méjì láti fi ṣe àmì ìtẹ̀síwájú nínú tafsirul Qur'an. abẹ́lẹ́ wọn bá ń tóbi kí ó fún wa ní àgbọ́yé rẹ̀ náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على سامحين لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعددنا للكافرين سلاسل للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأسٍ من كأس كان مزاجها كافورا عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا يوفون بالنسبة النذر ويخافون يوما كان ويخافون يوما كان شره مستطيرا ويطعمون الطعام على حب مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسل وأضلالا وسعيرا <clears throat> إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا أدوك فلهم الحمد لله atọrọ ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam a bẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tí ó kẹ́ ògbó aláyé ọba tó yẹ kó du ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ tó bá dìjọ gbé dàlù kìyàmà. suratul insan ẹgbà ọ̀rọ̀ al-insan ọmọnìyàn wọn a tún máa pè ní suratu dahar nínú àwọn tafsir èyí tó kọjá a ṣàlàyé fún wa pé ọlọ́run ọba ń pe àkíyèsí gbogbo wa pátá ó dá wa padà lọ sí ìpìlẹ̀ torí pé bíbẹ tá ń bẹ àwọn àsìkò kan tí ń bẹ tó ti kọjá dáàsì. tó bá fẹ́ ṣe fáàrí ó yẹ kó lè ronú lérí nǹkan tó fẹ́ ṣe fáàrí lé lórí tó bá fẹ́ rora rẹ kó tóbi lábẹ́ kó tẹ̀ lófin ọlọ́run ọlọ́run ọba fẹ́ kó ronú kó wò pégbà kan bẹ tó jẹ́ nǹkan kan bèlè wípé a wà á fi ọ́ sáyè kankan ọlọ́run ọba fi ń hàn látàlẹ́ ń sáà ní ìnú mi náà dáhàr lẹ́mí àkùn. شيئا مذكورا هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا ما تفسير وانا الإنسان طلعوا بان صنبي ولو ناني نبي آدم عليه الصلاة والسلام pé odidi bí ogójì ọdún lọ́lọ́wọ́n bá dá ádámà kalẹ̀ kò fẹ́mi sí la ó mọ́ kalẹ̀ ó ń bẹ̀bẹ̀ fódidi ogójì ọdún lẹ́yìn wá àgbà náà ló tó wá fẹ̀mí sí lára gbogbo ìgbà tó ń bẹ fógójì ọdún yìí bá àti ìfẹ̀mí sí lára lamiyakun shay'an madhkura àmọ́ tá nígbà náà ṣé èèyàn ni ká pè ní àbálìjà ló fi jẹ́ wípé ọlọ́run ti mọ̀ ní mímọ̀ ènìyàn ṣùgbọ́n kò tí ì sẹ́mi ń bẹ̀ ajẹ́pẹ̀mí gan-an ló jẹ́ alóòkọ béèyàn bá bímọ tó bá bí lókun wọn ò ní sọ pé bímọ wọn ò ní pè lọ́mọ torí pé tó bá bí tẹ̀mí bá ń bẹ lára ẹ̀ láàmú dájọ́ pa fẹ́sà kíkọ̀ torí pé ta fẹ́ fún lórúkọ ẹ̀mí ló ń bẹ lára ta fi ló kọ tí o bá ti sẹ́mi òkọ ti padà kò sókọ òkọ kan náà ló máa òkú ọlọ́run ọba ní hal ata ala al-insan. ata ala al ọlọ́run ọba ní o ti rékọjá hal. للتحقيق ìyẹn ò túmọ̀ istifham ay qad ata ala al-insan tí o sí iyèméjì ń bẹ tí wọn náà ò lè jiyàn rẹ̀ ó náà ní pé lọ́gọ́rùn-ún ọdún sẹ́yìn ń bolo wa ò mọ́ ọgọ́rùn-ún ọdún gan tó pẹ́ jù fifty years ago níbo ló wà ẹni tó bá lè sọ ibi tó ń wà ní fifty years ago ó lè sọ. So. a lè sọ àwọn bí àwọn sásọ anáfi àwọn àgbàlagbà ṣùgbọ́n àwọn tá a dojú kọ àwọn ọmọ kan náà wà ń bẹ̀ wọn à lè sọ wọn làwọn àbọ̀ àmì náà wà ń bẹ̀ tọ̀ bíi fifty years sẹ́yìn níbo ló wà nígbà náà gbogbo wa náà láàsọ wípé àmọ́ bí tá a wà ọlọ́run ọba fi ní hal ata alẹ́lẹ́ ìnsán. hal ata alẹ́lẹ́ ìnsán. hinun mina dahar àìmọye ìgbà tá a lè sọ pé yé báyìí hinu mina dahar ìgbà tó tefe èyí tó tefe nínú gbà tá a lè sọ wípé yọ ọdún báyìí àṣetà bá tiẹ̀ tún sọ pé yọ ọdún báyìí ó tún ló ń kà ní. àwọn olóyìnbó kò ní hegis tí ò ló ń kà àwọn àìmọye ọdún sẹ́yìn لم يكن شيئا مذكورا tẹ́nì kọ̀ọ̀kan wa tá a ṣe tọ́ka sí pé nǹkan báyìí la jẹ́ àwọn onímọ̀ wọn ni ádámù ọlọ́run bá ń sọ ńbẹ ó ń bẹ páìmọ̀yẹ ọdún kò sẹ́mi lára àlepẹ̀lẹ́yìn kò èyí jẹ́ kó yẹ wá wípé àṣẹ́mi ló ń jẹ́yàn yasalunaka ani ruh kuli ruhu min amri rabbi wama utitum min al-ilmi illa qalila ẹ̀mí ló ń bẹ lára tí o bá ti sẹ́mi lára mọ́ ara ti di ọ̀pọ̀rọ̀ gidi. فيصير المرء يوما جسدا ما في روحه كلنا في غفلة والموت يقدو ويروح بين عيني كل حي علم الموت يلوح نر على نفسك يا مسكين إن كنت تنوح لتموتن وإن أمرت ما أمر نوح نعم bó rí yẹn gbé o almuhim ẹ̀mí tó ń bẹ lára ló ń júwe wa pé èèyàn ni wá gbogbo gètò fẹ́ ṣe pátá ẹ̀mí ló ń bẹ lára ẹ bó fẹ́ ṣe zina lónìí bó fẹ́ mutí ẹ̀mí ló ń bẹ lára rẹ bó fẹ́ jalè ẹ̀mí ló ní ẹ̀mí ló ní lára ló fi ń kọ́ tọ́lọ́ ẹ̀mí ló ní lára ló fi ń ṣe tọ́lọ́ ọlọ́run ọba ní ẹran tí ẹ̀mí yẹn sì ní òun lòún ní òun lòún fi bẹ̀ òun lòún sì lè mu nígbà tó bá wù lágbọ́dọ̀ fi mọ̀ kígbà kan ń bẹ tá a jẹ́ nǹkan kan ọlọ́run ọba kì í pọ̀n rí wa ọlọ́run ọba tóbi tayọ kárí bí ọlọ́run ọba pàtàkì tayọ kó ní àtẹ̀ láṣẹ rẹ̀ kálá nítẹ̀ ọlọ́wọ́n bá ní ẹlọ́ mọ baba ńlá baba yín Adam òun gan ti fà ìmọ̀ iye ọdún wà ńlẹ̀ tá a fẹ̀mí sí lára lamiyakun ṣẹyà mọ̀tẹ́kọ̀ọ́rọ̀ kò ló kọ gbàtẹ́mi wà lára rẹ̀ ló tó jẹ́ Adam inna khalaqnal insana min nutfatin amshajin nabtalihi. inna khalaqnal insana min. نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا خلقنا الإنسان nígbà tá a dá ádámà tá a mọ ọlọ́run ọba ní ádámà tẹ̀ rí yẹn ọlọ́run ọba mọ pẹ̀lú ọwọ́ ẹ̀ ìgbà tí iblis ọlọ́run ọba ní kó tẹ̀ kó forí kalẹ̀ fún ádámà ọlọ́run ò lè forí kalẹ̀ ọlọ́run bá wá bi léèrè ọlọ́run bá ní lima ẹ ya iblis mo kọ̀ rẹ́ iblis lima la tasjudu lima khalaqtu biyadaya kí ló dé tó forí kalẹ̀ fún tí mo fọwọ́ ara mi dá tashrifan ọlọ́run ọba fi fi iyì sára ádámà ní ọlọ́run ọba attribute sọ́dọ̀ ààrẹ ọwọ́ mi lápòjúwe tí gọ́vùnà bá sọ̀rọ̀ pé ilé ẹ̀kọ́ yà wà la kọ́ ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n gọ́vùnà ní blọ́ọ̀kù rẹ̀ gan-an àjọgbé mi ẹ̀ rí i pé ó tún yàtọ̀ ọlọ́run ọba ní ádámà bó ṣe rí yẹn bìyàdáyà ọwọ́ mi méjèèjì òun ni mo fi dáa bọ́lá ń ṣe dáadáa mà nìyẹn ṣùgbọ́n wà àrọ́mọdọ́mẹ́ ọlọ́run ò ṣe tiwa bẹ́ẹ̀ ó ṣe tiwa ní inna khalaqnal insana min nutfatin amshaj. inna khalaqnal insana min nutfatin amshajin nabtalihi faja'alnahu sami'an. بصيرا إنا خلقنا الإنسان أولا وبلا ديا ọlọ́run ọba sọ lásọ fọwọ́ gbáyà pé ẹni tó bá lè tún sọ bẹ́ẹ̀ kó dàdí pé pé Ṣàngó ló lè sọ bẹ́ẹ̀ kó náà ó tọ́ka sí ní tó dá tó ṣe pé Ọya ni kó tọ́ka sí ní tó náà dá ọlọ́run ọba ní iná àwa kàlákùnà lè ń sá àwa la déèyàn kí ló wá dé tó fi jẹ́ pé ń ta dá òní tẹ̀ láṣẹ wa ẹni tó dá ni ó lágbára kó pa ni ẹni tí ò dá ni kò lágbára kó pa ni ẹni tó dá ni ó lágbára kó bọ́ ni ẹni tí ò dá ni kò lè bọ́ ni kò sì lè dínà àrísìkí ẹni. inna khalaqna al-insana min nutfatin ìkọjá yìí ní kẹ́hìn pé a sì ti pẹ̀lú ẹ̀ ní bò ṣé wọ́n ló dá ni a sì ní jẹjẹ mọ́ ah, ah, ah. ṣé wọ́n ló wọ́n ló dá ni torí pé alikálùkù dídẹ́dá ó kó àwọn nǹkan kan sínú ó kó ẹlímù ọlọ́run ó kó sínú ó kó rísíkù sínú torí pọ́lá wọn bò ní dá nǹkan kan àlàyé alámù mọ̀nìkálá kọ ń bẹ níbi kálùkù àlàyé alamu mọ̀nàkálàkọ tóun ò ní mọ tó ń dání ṣáájú kó tó dá wa ilmu ọlọ́run ti ṣáájú dídá tó o bá gbà pọ́ lọ́wọ́ ọba ló da o gbúdọ̀ gbà kó nímọ̀ nípa rẹ̀ ní tó ṣe ní tó ṣe ọ́ ní tó jẹ́ ṣùgbọ́n àgbà kó ń ló dá wa ṣùgbọ́n àgbà kó nímọ̀ nípa ní tí ó ṣe wá nípa ní tá a ṣe ẹni tí wọ́n fi léèrè pé ta lọ́dọ̀ ọlọ́run ló dọ̀ kì í ṣe mùjọ́rọ̀dù sísọ báwọn torí pé gbígbà pọ́lọ́wọ́n ọba ló dá wa ìtumọ̀ ẹ̀ náà nípa gbà pé ó nímọ̀ nípa wa ṣáájú kó tó dá wa. alẹ́ alẹ́ mọ̀nà fọlọ́kọ̀ ọwọ́ lọ́kọ̀ ìfọlọ́kọ̀ ọlọ́run ọba tó wá sọ lásọ fọwọ́ sọ̀yà ìpè iná kálákùnà lè ń sa èmi ní àwàládá èèyàn mi nù tó fàtí náà mú ṣáájà. نطفة أمشاج نبتلي من نطفة نطفة ìyàtọ̀ ń bẹ láàrin nutufa àti maniyu maniyu àtọ̀ tí ń jáde lára ọkùnrin sára obìnrin onímọ̀ní ìtì ń bẹ lẹ́nu maniyu èyí tí dọmọ pàápàá jùlọ èyí tó bá ti ráàyè dúró níbi tí yóò ti máa dàgbà ìyẹn ni nútúfà mọ̀níyù òun lè bá ó lè bá oríṣiríṣi nǹkan lọ ṣùgbọ́n nútúfà òun èé bá nǹkan kan jáde òun ó dúró ni òun ló fẹ́ dọ́mọ. ọlọ́run ọba fi sọ́nà al-Qur'an al-Karim a'udhu billahi minash shaytanir rajim ọlọ́run ọba ní ayahsabu al-insanu an yutraka suda alamiya kunu tufatan mimane ye yomuna alamiya kunu tufatan nutufa yẹn mimani yi látara maniyu la ti mú nutufa kì í gbogbo maniyu kì í ṣe nutufa ọlọ́run ọba wa ní àdáyín mínú tó fàtí ní àmúṣáàjẹ ẹ̀yìn tó kù baba ńlá ya Adam ada pẹ̀lú ọwọ́ wa láti bí yẹ̀pẹ̀ ṣùgbọ́n ẹ̀yìn tó kù àrọ́mọdọ́mọ Adam àdáyín mínú tó fàtí ní àmúṣáàjẹ látara àtọ̀ èyí tá a kò pọ̀ tọkùnrin àti tóbìnrin akó méjèèjì papọ̀ látara rẹ̀ láti dá yín. nàbẹ́tàlẹ́ nàbẹ́tàlẹ́ àwa gbìdánwò rẹ̀ kí ni gbìdánwò tá a fún ọ náà ní pé jẹ́ kí n fún ọ lójú kó o má fi wo nǹkan míì àfitán lọ́hùn a sì lọ pé bẹ́ẹ̀ ni tó bá ti fún mi ní tí màá ṣe náà jẹ́ kí n fún ọ létí tó bá délé ayé kó o má fi máa gbọ́ nǹkan kan tó lòdì sí tọ́lọ́hún pé mo gbà bẹ́ẹ̀ jẹ́ kó o fún ọ ní làákàyè kó o fi jẹ́ pé làákàyè tá a fún ọ tọ́lọ́hún ló fi máa ṣe. wàlẹ́dẹ́ akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'an wa ja'ala lakumu sam'a wal absara wal af'ida. لعلكم تشكرون والذي أخرجكم من بطون أمهاتكم لا من بطون أمهاتكم لا تعلمون شيئا ìyẹn ni túmọ̀ tútù yẹn àmúṣáájú nàbútàlì pé kí n fún ọ lójú làálàkùn tashkurun jẹ́ kí n fún ọ létí làálàkùn tashkurun jẹ́ kí n fún yín afida làákàyè làálàkùn tashkurun ó wá akhraja wa min butuni ummahatikum ìyẹn ló fi gbé wa jáde la ta'lamuna shay'an gbogbo yín lẹ ti gbàgbé àdé ìdẹ́bọ́lọ́ wọn bá ṣe ó wá fún yín létí ó fún yín lójú ó fún wa ní làákàyè kábàá ló gbogbo ẹ̀ láti lè fi dúpẹ́ fọ́lọ́ nabitali ọlọ́run wá gbìdánwò wa nígbà tá à ń bẹ nínú ìyá wa. ọjà àná húsẹ́mi àǹbàṣírà. ìdánwò tọ́lọ́ wọn bá ṣe fún wa ó náà ní pé fàjà àná húsẹ́mi àǹbàṣírà àfààní rọ̀kábínà hawas lè yá ìdìrákù ìdìrákù fàyínkínú ibùtìlá òhù afunyin ní hawas ntẹ èèyàn fi ntá torí ẹ fìyà jẹyìn kó má bàa wá sáwùjáre pé mi ò rí ni a ti fún ọ lójú kó má bàa sáwùjáre pé mi ò gbọ́ ni a ti fún ọ létí torí pé akulẹ̀ mọ̀ kí o bá dáyé alukurani ń bẹ tá a fẹ́ kó gbọ́ kó o sì fi fún ọ létí nìyẹn kì í kó fi kì í ṣe bí kò fi máa gbọ́ orin ẹlòmíà máa tán rẹ̀ yóò fi kì í ní etí Quran ló ń gbọ́ ẹ bá yọ báyìí orin ní gbọ́ bẹ́ẹ̀ni kankan wà á sọlọ́run ò mà bẹ́ẹ̀ni kankan ò mà ṣé torí tọ́lọ́run ọba fi fún ọ létí nìyẹn ẹlòmíà tilẹ̀ gbogbo oríṣẹ́ tẹ bá wo oríṣẹ́ ti ọmọ mi àsún orin ni kò sì síbò yìí ó sì mà bẹ́ẹ̀ bá pàṣẹ ó ti níbi tí ó lọ fi pamọ́ sí bọ́ọ̀ bá jẹ ogun sẹ́ẹ̀tì ẹ̀ wò ìgbà bẹ́ẹ̀ nìkan kọ́ ọmọ sọ́lọ́hún ò mà ẹlòmíràn ló gbé bàbá àwọn òkúkú mà bàbá rẹ̀ ọmọ sọ́lọ́hún ò mà ọlọ́run ọba ní nàbùtẹ́lì ìgbà tá a da yín akòyí pọ̀ ìgbà tíṣẹ́ ń lọ ńgbà yẹn gan nàbùtẹ́lì láti gbìdánwò yín láti ẹtì àti àti gbé àdánwò kọ yín lọ́rùn fàjà alina ọ̀sẹ̀mí àǹbàṣírọ̀ àwa jí ọmọ gbọ́ràn a sì fi ọmọ ríran kí àdánwò tá a fẹ́ gbé kọ ọlọ́run kó lè tóbi gbogbo wa la ríran abẹ́ẹ̀kọ́ gbogbo wa la ń gbọ́ràn báyìí ọlọ́mọgbà ríran wa wọ́n sì gba ìgbọ́ràn wa ṣùgbọ́n àdánwò ni alámínájá aláwọ̀ àìnáyẹn wàlísánà wàṣàfàtàyìn wàhádẹ́yìn náà ó nàjẹ̀dẹ́ ọlọ́ni àìní. ọlọ́ni ṣe báwa la fún lójú méjèèjì alámúnájà làwọn àìní. ẹni tí ò bá lójú méjì ọ̀rọ̀ bónẹ́pà múná lọ́pọ̀ kò mọ̀. alámúnájà làwọn àìní. ìgbà tí nẹ́pọ̀ mú lọ́gán bákan ni lára ẹ̀. alámúnájà làwọn àìní kí sẹ̀mí lè rọrùn fún yín kó lè dọ́gba fún yín lójú méjèèjì kẹ́lẹ̀ máa ríran kò sì sí péjọ kan bẹ tó wá sọ pé ojú yìí ẹ mo fẹ́ ṣáàjì ẹ̀ láptọ̀pù là ń ṣáàjì bàbá ṣáàjì ẹ̀ kò ní ṣiṣẹ́ gbogbo yín lẹ ní lam nínú ilé bẹ́ẹ̀ bá ṣáàjì rẹ̀ kò ní ṣe kí ni kò ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá sanwó nẹ́pà nẹ́pà ọ̀dà náà àbí wọ́n ìdáná talawa já èló ló san lórí ojú yìí. alamunaja alahu àìnẹ́yìn. alamunaja alahu àìnẹ́yìn. ọlọ́run ṣe bẹ́ẹ̀ mi mo fún ọ lójú méjèèjì tó bá fẹ́ mọ rírì ojú tó bá fẹ́ mọ pàtàkì ẹ̀ tá a bá ti jáde tó o bá ti lọlé sárinrin òpó mẹ́ta péré kò díjú díjú wò tráyẹ̀ wò tó bá wà lájú padà ó yẹ kó dúpẹ́ fọlọ́ ṣùgbọ́n fi dúpẹ́ fọlọ́run yẹn kì í sọ̀rọ̀ ẹnu nìkan ó fẹ́ kó o tẹ̀ láṣẹ òun ni alamaja làwọn àìní ọlọ́run ṣe bá wàhálà fún yín lójú méjì níbo lẹ́ ń lò ó sí ẹlòmíà wo fíìmù fíìmù títí yóò wọ ọkùnrin obìnrin tó ń bára wọn sùn gbogbo obìnrin tó ti yapa àṣẹ ọlọ́run kò ní o mọ̀ bẹ́ẹ̀ ṣe wá àbí ìbẹ̀rẹ̀ lóde òfìmílẹ̀ o. ojú yẹn kọ́lọ̀ bá ní kí màá lè àṣẹ ni mọ́ rí iná mọ́ ọ parí alamdulilayi lahun ayinayi ṣùgbọ́n wàhálà fún yín lójú méjèèjì walisana wàṣàfàtẹ́yìn. walisana wàṣàfàtẹ́yìn. jama ẹ ká dúpẹ́ fọlọ́ kéèyàn ó sì máa tẹ̀ láṣọ ọlọ́n bó ti wulẹ̀ ká yóò bọ̀ burú tó ọ̀yẹ́ kó ràn wá bẹ́ẹ̀ bá lè ronú jinlẹ̀ bó ti wulẹ̀ ká wùdó burú kò gbúdọ̀ tì wá káwá sọ pé báwo ni tọ́lọ́wọ́n bá ṣe jẹ́ ní àwọn oṣù mélòó kan sẹ́yìn mo lọ sí state hospital mo rí i pé ojú fẹ́ máa yọ mí lẹ́nu mo bá ti ń fẹ́ máa ka nǹkan tó bá ti wá yóò ní ìdìbò gbé e súnmọ́jú yóò mọ gbogbo ẹ̀fẹ̀ máa fọ́ papọ̀ mo wá ní ah, mi ì sì fẹ́ máa lògbò mo á ní jẹ́ kí n lọ sí ilé ìwòsàn nígbà tó yá wa ní ilé kàwé o mo ní kí ni wọ́n bí ẹni tí ọba á mọ̀ wípé àwọn náà ah, kọ́lẹ̀ ẹni tí ò lọ skul yọ kàwé àmọ́ àwọn mo fẹ́ wo mílíkù tẹ pàfọ́n ẹni tí ò lọ skul yọ kàwé wọn wá ní kó n kálukú ojú kù gbé nǹkan síwájú wọn wá ní kẹ́ ẹ máa ka ní ń bẹ́ẹ̀ wọn kọ̀kan tí ó tóbi wọn kọ̀kan tí ó kéré tẹ̀lé wọn kọ̀kan tí ó kéré tẹ̀lé wọn kọ̀kan tí ó kéré tẹ̀lé wọn yóò wá máa kéré lọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá dé bẹ́ẹ̀ yóò kà ẹ máa kà lọ mi ò rí ma ẹ kà ní ìríkà má la ìlà oníkàlùkù wa ń kà ọ̀sẹ̀ tó lè kà á tán èmi kò lè kà á tán ó débi mi ì rí yùn ma ẹnìkan wá dé wọn ẹ kà léyìí gbogbo ìjókòó yẹn kà mí rí ka ẹtùkà lé mí rí ka ẹfọwọ́dì kan mí rí ka bó ṣe dìde omi sì ń bọ́ lórí ó sì lajú yẹn lẹ̀. alam najalahu aynayn. najalahu aynayn. jama tẹ́bọ̀ wa sọ fún ọ wípé máa kí wákàtí márùn-ún déédéé láti lè fi dúpẹ́ ojú kan jama kò yẹ kí wákàtí márùn-ún yọ bọ́ mọ́ yẹn lọ láti lè fi dúpẹ́ ẹyọ kan nínú ojú yẹn jẹmọ tíjàmbá bá sojú ó sì di téèyàn máa náwó lé lórí kò sì ní dàbí tàtẹ̀yìnwá mọ́ ọlọ́run ọba ní fàjà alẹ́ ọ̀sẹ́mi àǹbá sí irọ́ àwọn ọlọ́run àwa ṣèyí lẹ́ni tí ó mọ̀ ríran sẹ̀mí àrùn ajẹ́tẹ̀mọ̀ gbọ́ràn bàṣírọ́ àṣìṣeyín lẹ́ni tí ó mọ̀ ríran. وهديناه السبيل إما شاكرا وإما كفورا ربنا إنا هديناه السبيل àwa àtọ̀yìn sọ́nà afọ̀nàmọ̀yìn àjẹkẹ̀mọ̀ntòtọ́ yàtọ̀ sí tí ò tó àfọyín nílà akáyì láti mọ kí ló dáa kí ni tí ò dáa bẹ́ẹ̀ yẹn bá ń sin tí ò dáa ọkà rẹ̀ náà ó sọ fún un anabi ni istafti kò sí ní o da pétérò yóò sọ fún yàn ní mo ṣe yọ ìwọ náà o mà nínú ẹ̀mí ọlọ́run ọba ní adéyiná ó sẹ́bi àwa la fọ̀nàmọ́ yín. imma shakira wa imma kafura. ọlọ́run ọba ó fi ọ̀nà mọ̀ wá. عرفناه طريق طريق الهدى والضلال والخير والشر ọlọ́run ọba عفي àfi تنجا ń في dáadáa fi mọ̀ yín ẹ má ṣe a sì fi mọ̀ yín tí ò da eléyìí ò da o ẹ má ṣe ìyẹn ló ń bẹ nínú gbogbo òwe tọ́lọ́run ọba fi ránṣẹ́ ó ń bẹ nínú alukur'an ọlọ́run ní ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí alamuru wa nahayi amuru wa nahayi ẹ ṣe eléyìí ẹ má ṣe eléyìí ẹ ṣe eléyìí ọlọ́run bá ní kẹ́ ẹ lè máa fojú rí kẹ́ ẹ lè máa fetí gbọ́ níta àbíkún ènìyàn kẹ́ ẹ lè máa gbọ́ kí lọ́lọ́run ọba ní kẹ́ ẹ ṣe kí lọ́lọ́run ọba ní kẹ́ ẹ má ṣe ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tó ọ̀hún náà sátẹ́lẹ̀ wáàsí wo la àti gbọ́ tó tàbárù jùlọ gbayé lẹ́nu kóbìnrin mi ò mọ bojú gan ó sẹ́ kóbìnrin mi ò mọ lo jẹ̀lìbáàbù ó sẹ́ àtàbárù ó burú pọ̀ ká sọ̀sọ́ sí nìkọ́ọ̀bù kì í ṣe nìkọ́ọ̀bù náà ó tún ní ìdí ká tún gbé nìkọ́ọ̀bù mi lé ká sọ̀sọ́ sí glọ́ọ̀fù ìyẹn ṣe glọ́ọ̀fù náà ká dọ̀sọ́ sára jẹ̀líbáàbù ìyẹn tún ṣe jẹ̀líbáàbù náà ìkan lè yín ó bọ́ọ̀bà ṣe tọ́lọ́ ká mọ̀ bọ́ọ̀bà ṣe tayé papọ̀ mára ayé àdánwò tó délé ayé nìyẹn àṣewáṣe ká bójú àwọn èèyàn ń bójú ṣùgbọ́n tàbárùjù ó ti wá ba gbogbo ẹ̀ jẹ́ kò wá sẹ́kọ̀ọ́ mọ́ ẹlòmíì ayọ ọwọ́ lẹ̀ ẹlòmíì ayọ ẹsẹ̀ lẹ̀ ẹlòmíì ẹni tí o bá sì ṣèyún adọ́sọ sí gbogbo aṣọ ìjáàbù mi ò wá ní ju bàrà àdìbà yìí lọ àwọn abisikẹ́ẹ̀tì gbé lókè àtúnwò abojú kéne ìtumọ̀ ojú bíbò tí gbogbo ipsi ti yọ gbogbo gbogbo èkìtì ìdí rẹ ló ti hàn ọwọ́ abojú kí ni ìtumọ̀ ojú tó ń bọ̀ afẹ́lẹ́ àtàkùn káwọn yóò ṣe làákàyè. atabaruj kìí ṣe kíkàn daṣọ bojú ganan kò ní jelibab làbúdà ayakuna thawban fadfada o gbúdọ̀ jẹ́ aṣọ tí ó gbáàyè tá a ní mọ ṣépù ẹni tó ń bẹnu ẹ̀ àwa ń rán bọ́dí ọ̀gì à ń pè ń jelibab ẹ jẹ́ kó kálukú bẹ̀rù ọlọ́run bí ẹ bá fẹ́ ṣe tán lọ́n kó ṣe é bí ọba sì ṣe tán lọ́n kò ná lọ́run ọba ní nǹkan kan ìyá ń bẹ ọlọmọṣiwálẹ nìyà iná adéyìnà òṣèbí ẹ ẹmọ ṣàkìrà wà ẹmọ káfọ. kéèyàn ó dijú máa rí kó ṣe tọ́lọ́wọ́n ó ṣàǹfààní ju kó máa yọlẹ̀ yapa àṣẹ ọlọ́lọ́ ẹrẹ lomi inú ọ̀dọ́ ọmọkùnrin lágbájá ọwọ alọ fẹ́yàwó àwùsùbìlà ó sì ń ṣe sìnà ó ń yọ abẹ́lẹ̀ sábú ìka ló mú nú ẹ̀ abáwá pọ̀ tó yà wó ṣe anabi ní fa alẹ́ yìí sọ́ọ̀bù. bẹ́ẹ̀ náà lọ́mọbìnrin apìtì tọkọ ni àwòsàn pìtì fẹ́yàwó ṣùgbọ́n gbogbo èyí tẹ̀ ń ṣe lábẹ́lẹ̀ yẹn nbola fẹ́ fi á nbola fẹ́ tó yẹn sí sínú òfin ọlọ́run nìyẹn ọlọ́run sì ti wá mú gbogbo wa mi ò gbọ́ kò sí fáwa yìí àwàdà àdúró yìí mi ò gbọ́ kò sí a ṣe wáàsì ní gbogbo yọmọ khamis dọ́mẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún torí rédíò ń bẹ àrísálà ó ṣe òṣùra lẹ́tọ̀ ọ lọ ivc ń tún lọ lọ́wọ́ mi ò gbọ́ òsì mi ìfẹ́ tẹ̀lé ló ń bẹ ọlọ́run báyìí sọ pé iná àdéhìnà òṣèbíìlà ìmọ̀ ṣàkìrọ̀ wà ìmọ̀ kàfúrọ̀. kìtọ́ lọ́wọ́ tó wá lè rọrùn a tó wá fọmọ sílé ẹ̀kọ́ mùsùlùmí ó máa kọ́ Quran ó máa kọ́ sunna ó máa kọ́ Islamic studies mọ́ sáyẹ́nsì ó máa kọ́ gbogbo ẹ̀ papọ̀ bẹ́ẹ̀ bó bá tó wá kúrò ń tó bá tó dìrọ̀lẹ́ ó tún wá lọ lè kéwù. Ah, ah, ah, kí ni káwọn òbí ó tún ṣe tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a mọ láwọn umahati lẹ́nìí lánàá ilé ẹ̀kọ́ kiri yóò ni wọ́n lọ ẹ wà á rí wù mí nígbà tó ń jẹ́ sísà tí bá wa ń lọ ọmọ lóorogbo yóò wá lo nìkọ́p yóò lo jẹ̀lìbáb tó bá wa fẹ́ dẹnu géètì skul yóò wá yà sílé kan yóò wá lọ bọ́ jẹ̀lìbáb lẹ̀ yóò wá wọ yunifọ́m tó bá ti ti wá wọnú ilé ẹ̀kọ́ yẹn kò wá ní jáde ta Titi, orígbà tó bá tó jáde yóò tún wá sákóró lọ síbi yóò tún lọ gbẹjẹlẹ ká yóò tún wọ yóò mọ bọ́ńlé. ṣùgbọ́n ayé ti dìdẹ̀kùn lẹ́nu bẹ́ẹ̀ yẹn fẹ́ wọ jẹ̀lẹ́bàbù bó bẹ́ẹ̀ lò nìkan wọ́sálì bí orí lù wá ọ̀sẹ́ni tó di lọ́wọ́ kó má lò ṣùgbọ́n kò wá dàbí ìtànà mọ́ ó ti wá di ọ̀ṣọ́ kì í ṣẹ̀sìn kì í ṣẹ̀sìn mọ́ ló fi jẹ́ pé sísọ bá a ṣe máa sọ náà bá a ṣe sọ lánàá fáwọn tànáhùn náà ní bẹ́ẹ̀ ṣe ń sọ ni kò sí kankan tó kun ju bá a ṣe ń sọ yìí náà lọ kí ló wáá jẹ́ tó yẹ pé sísọ tèmi ò lapa kólókàlùkò yìí àníyàn rẹ̀ wò Sokoto brothers kì í dojú kì í rújú tẹ́lẹ̀ ṣùgbọ́n ló fi jẹ́ bọ́bá bí kan bá ga lóòkè ẹsẹ̀ kan lóòkè kan lọ sàlẹ̀ ń rújú ẹlòmíì bíi kẹ ẹ máa rí kọ́ máa tirun gbọ̀n lábẹ́ eyín ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ solóbi jẹ́ pé bí ayé ṣe ló fẹ́ rí náà ní dáhùn oníkàlùkù padà sọ́dọ̀ ọlọ́run inna hadaina as-sabil imma shakiran wa imma kafur bó ti wá wulẹ̀ kó burú tó ọlọ́run ọba láti fọ̀nà mọ̀ yín kó wa ló mọ̀ tó dáa kó wa ló sì mọ̀ tí ò dáa èyí tá a bá fẹ́ mú bẹ́ẹ̀ kẹ́ni kọ̀ọ̀kan wa ká jí mú àwa bẹ̀ lọ ọlọ́mọdé kò mí ayé ó gbé a lọ. gbogbo fìtínà tó ń ṣẹlẹ̀ láwùjọ alẹ́ ọlọ́run kó sọ wa ń bẹ̀. ṣùgbọ́n bó ti wulẹ̀ kórí oníkálukú wa á dúró ti tọ́lọ́ níta bá ti mọ̀ abẹ́ lọ́hùn èyí tó bá ti yé wa ní òfin Ọlọ́run Ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn láti lè máa mú lò wà mí ní hàzà bẹ́ẹ̀ rọ̀ṣọ́lẹ̀ fàkọ́dínà jàmí ìrọ̀ni lèkólè kàómi rọ̀ṣọ́lọ́ lèkólè àṣìn àwa tó bá lè máa bẹ̀ ọ̀dáhùn. قد اهتدى من كناني له لمدى في المزايا وعصيت صيت طعناني حمدا لمن قد حماني شر العمى ووقاني ومن كلا وفعلاني ومن كفى العفان صلى البديع المنان على نبي الأمان شمس البرايا مليح ونوره غير عواني ومن كفى وكفاني ومن كلا وكلاني سبحان من قد بلاني بهب من قد شفاني وبلساني مديع لكنني طمطما حمدا لما قد عماني شر العمى ووقاني adúgbò fọlọ alhamdulillah amdalima kọ́dé àmàní ọpẹ́ ní fọlọ tó sọ mi ọpẹ́ ní fọlọ tó sẹ́ni kọ̀ọ̀kan wà sàrọ́lá àmà wà wà kọ́ ọlọ́run ọba kò jẹ́ ká lajú ká tún máa kọ lugi sàrọ́lá àmà wà wà kọ́ ni èèyàn lè lajú báyìí kẹsì máa ṣe báyìí kó orí kankan ẹlòmíì ń bẹ níbi ó lajú báyìí katutu bá mi ó ń bẹ níbi tó ti yẹ kọ́rọ̀ òye òtòrí ẹ̀ mà yà. amdani ma n kọ́rí amadi ṣàròlá ma wà wà. àwọn òbí gbìyànjú wọn fi sílé ẹ̀kọ́ tó ti gbàgbọ́ yẹ ẹ̀sìn àwọn ti ṣe tí wọn ṣàròlá ma wà wà kọ àsọtọ ní kéèyàn ó wà níbi tọrọ ó ti yé ni ọ̀tọ̀ ní kọlọ ó jó yéèyàn làwọn àfijúpẹ́ fọlọ́ wọn amdálé máa kọ́dé àmàní sọ̀rọ̀lá máa wà wà. adúgbòlọ́dọ̀ tọ́lọ́hún tó ní káwọn òbí tán bí wa kán tẹ̀ wá sí di tọ́lọ́hún tọ́lọ́hún sì ní kí tọ́lọ́hún ó yé wa tọ́lọ́hún sì ní kí ọba kó wù wá sọ̀rọ̀lá máa kọ́ ni wà máa káfà wà káfà ni wà máa kàlà wà kàlà wà máa ń ká fa wà fa ní adúgbòdò ọlọ́run ọba tí máa tó yàn òun ló tó wa ó ní ká dúró mi ta dúró sí gbogbo tó fẹ́ ṣe fún wa ó ń ṣe fún wa ń bẹ̀ wà máa wà fa ní wà máa wà kàlà ọlọ́run ọba ò já ní para hàn kò ṣe wá lẹ́ni tó ṣe pé wọ́n wá ń fọlọ́pàá gbé ńlé kò ṣe wá lẹ́ni tó ṣe wípé ah ọyẹ mú dáadáa mú dáadáa lọ́dọ̀ ìyàwó níyàwó ومن قفا وقفاني ومن قبلا وقلاني owó sì dá wa àtẹnìkan papọ̀ kan wá ní four one nine ní ومن قفا وقفاني ومن قلا وقلاني tó wá wò kó wá tó fẹ́ mọ̀ wí tí ò bá ti sáwọn yẹn ń bẹ̀ kókó ni ومن قلا وقلاني ومن قفا وقلاني àfa ọlọ́run ọba lọ́ba tí máa ń sọ yàn òun ló ń sọ wa inú ewu la ti ń rìn lójoojúmọ́ wa máa ń kálá wa kàlá ní wa máa ń káfa wa kàfa gbogbo ibi tó ní mọ̀ bá ti ń sọ̀rọ̀ kì í ṣe gbogbo ẹni téèyàn bá sọ̀rọ̀ ló fẹ́ràn yàn wa máa ń kálá wa kàlá ní wa máa ń káfa wa kàfa ẹlòmíín bẹ́ẹ̀ bí pọ̀ mọ́ sí ma ṣùgbọ́n lọ́wọ́n bá ní kò tí ì tásìkò wà má kà fà wà kà fà ní wà má kà là wà kà là àwọn abẹ̀lẹ̀ ọ̀pọ̀lọ̀ máa kí gbogbo wa sọ̀lálẹ́ bá dẹ̀ ọ̀lùmọ̀nánú alẹ́nàbẹ̀ wà má ní hàdà bẹ̀rọ̀ sólé fàkọ́dínà jáàmì nìrọ̀ lóbi jẹ́ pé ìpèpè súnà ibẹ̀ lórí rẹ wà bó ti wulẹ̀ ká yóò burú tó ká máa gba àwọn èèyàn lọ sí di súnà ibẹ̀ lórí rẹ wà kódà kó má bàa làákà yìí kó wọ́ mu mọ́ torí pé làákà yìí tó pé kò lè takò súnà kó má bàa làákà yìí tó wọ́ mu mọ́ wàá máa ní hàzà bẹ̀rẹ̀ sọ́ọ́lẹ̀ fọkọ́dínà jáàmẹ́ni rọ́ọ̀lẹ́. ó ní gbogbo ẹnikẹ́ni tó bá ti lè mú ànábì láàrínkọ́ṣe fàkọ́dínà jáàmì rọ́ọ̀lẹ́. onítọ̀hún wọ́n ló la níbi iná tayé àti iná kàlùkìyàmà lẹ́kọ́lẹ́ ka omi sọ́lọ́ lẹ́kọ́lẹ́ àṣẹ àwa lẹ́kọ́lẹ́ ka omi sọ́lọ́ gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ yẹjú láyé yóò máa fà nẹ́bí sàrí kọ́ ṣe kí lóde tó fi ṣe yí mo ní rọ̀ṣọ́ọ̀lù tó sọ pé kì í ṣe ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá yẹ kó báwo ni tìṣúná àbùkù ni lẹ́ẹ̀fì máa rí gbogbo ń bí díà àbùkù ní máa ní bí díà bá dé lekole kawmi rọsọlọ lekole ase hawa gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ pé tọlọ ń sú òun gbogbo ẹnikẹ́ni tó bá ti ní ti súnà ànábì ò báyé mu mọ́ tó bá ní ibi ayé bá ti yí sí lòun ò yí sí kódà kótakó tọlọ lekole kawmi rọsọlọ. لكل عاصي هوى طوبى لمن بهداه قد اهتدى من دينا طوبى لمن بهداه قد اهتدى من دينا orí gbogbo àwa tọ́lọ̀ ní kó yé ọlọ́mọdé ara padà sí abú gbogbo bí táwa náà wá kù sí kọ́lọ̀ ń kó tún wá ṣe gbogbo ẹnikẹ́ni tó bá ti mọ̀nà tó mọ tọlọ tó mọ tànàbì tó sì jẹ tọlọ tànàbì ní wù nǹkan mi tún nìyẹn ẹlòmíín bẹ ẹlẹ́hàá ni ṣùgbọ́n ẹ̀hà ń wò wù ọkà gbà kámú ni ẹ̀hà ìdí òjò kò wọ́n lówó ó mọ tó àwọn ẹgbẹ́ ń wà lẹ́nu ara wọn tán sọ bẹ́ẹ̀ ara wọn tán sọ bẹ́ẹ̀ ọmọ bàbá ojú àwọn àti àbó igan ibi tó káwa máa ní o. tùbálẹ̀ máa ń bẹ̀ ọ̀dà o kọ̀dé dáadáa ìdènà síbẹ̀ ọ̀dẹ̀ wà lọ kò síbi tá a lè gbé wọ̀ bẹ́ẹ̀ gbogbo tọ́lọ̀ ń sì ní ká mọ̀ ọ́ láyé à ń jẹ bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ tó bá lè máa bẹ̀ ọ́ dá ọ́ kọ̀dé dáadáa mẹ́ndé tó bá wà lájúlájú tó wà ní kọ́ ọmọ afárùn gbà ìyẹn ló lè fi jẹ́yàn láyé ọba ń bẹ̀ tó bá wà lajú lajú kó o níbo ni ti súnà tànàbí ṣe jẹ́ ìyẹn ló fẹ́ fi lajú ọmọ mi àwùyá rẹ ẹyin lẹ́ẹ̀ mọ̀lẹ́ mọ̀ ṣe gbogbo eyín o da gbogbo ẹ̀ bóyá wa ayé ti lajú péńpé ni àti ní kọ́ba àti gbogbo ẹ̀ péńpé tó bá lè máa ń bẹ ọ̀dà o kọ́dé dáadáa mi. àwọn tí wọ́n bí yẹn gbogbo tọ́lọ̀ ní kéèyàn ọmọ ẹ̀jẹ̀ láyé ni wọ́n ti jẹ́ àwọn ni wọ́n forí lana fitina nígbà tí òsèǹdì ti ń lo nìkọ́ọ̀bù àwọn lò wọ́n bú wọn wọ́n pè wọ́n léegun ẹni tó bá lóun ọmọ ẹni tí ń jẹ́ nìkọ́ọ̀bù ní ìsìnkú rẹ̀ lọ́kọ̀ọ́dù ṣùgbọ́n gbà tí ò sí wọ́n fi yí mọ́ni ṣe wọ́n dúró tì ọlọ́run wá sí àlùbáríkà lẹ́nu gbogbo àlámọ̀rí wọn nínú àlùbáríkà wọn ni wọ́n fi bí yín bọ́ ọba dànù pàṣípà náà wàá níjókòtò lọ ọba kalẹ̀ okun ṣùgbọ́n lẹ́ni ẹnìkan wàá fẹ́ díẹ̀ nìkan lọ́wọ́ mẹ́rin. tó bá lè máa bẹ ọ̀dà o ọ̀dẹ tàdá mẹ́rìndínlá ní. gbogbo ẹgbẹgbẹ̀rún wá sí gbogbo ẹgbẹ̀rún programu tí ò bá ti lapa tá à ń sọ yìí kò wúlò tó bá lè máa bẹ ọ̀dà béèyàn bá sì ní mẹ́ńtọ̀ ọ̀bù kéèyàn jìnnà sí tó bá ti ń sọ tó yàtọ̀ sí táwọn èèyàn tó bá lè máa gbé òdáhó ọdí tàdá mẹ́ndínà ọlọ́run àdúpọ̀ lọ́dọ̀ rẹ tó là wá ó jẹ́ ká mọ̀nà mẹ́ndínà ni kí ló ń jẹ́ dínà ni òun náà ni iná olùkọ́mùrì dínà ni ó ká wà nù ẹni tí ó máa gbégbá ọtí kiri tó bá ṣe wá bẹ́ẹ̀ kí la fẹ́ ṣe pé ilé ọtí la wà báyìí ẹni tí ò tó wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó jù wá lọ ń bẹ nílé pákó tó ń ta tẹ́tẹ́ tó ń gbá bọ́ọ̀lù tó ń wo bọ́ọ̀lù. hamdan liman qad hamani sharrala ana wa wa tí wọn ò bá ma lóore èmi ma lóore. hamdan liman qad hamani sharrala ana wa wa. ó jù tó kóore ilé ayé ìlọlọ́dọ̀ tiwa gbogbo nǹkan lóore láyé èyí tọ́lọ́ ń ṣe fún wa àwa ma lóore ó pàtàkì lẹ́mìí tí wà á bàbá rẹ̀ ju gbogbo nǹkan lọ. hamdanle máa kọ́dé hamani sharala ama wa wakọ́ni wa mankala wa kalani wa mankafa wa kafani. sọlálẹ́ bàdé olùmọ̀ndánù alànàbẹ̀yẹlẹ̀ ọ̀mánì. شمس البراء يا مليح ونوره بين واني له لما تأويل مسايا وعصيت سيت طعنا لي بدر الوجود فياض بكل آن وعداني ومن إليه مهابي ومن عليه تكلاني صلى البديع المنان على نبي الأمان ودينه حنفي طريقة للجنان وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك